واتقوا الله الذي تبارك السعادة والعلا عند أهل التقوى التقوى أيها المسلمون كنز عظيم وجوهر عظيم خير الدنيا والآخرة مجموع فيها قال تعالى وتزودوا فإن كل ذلك التقوى القبول معلق بها قال قال الله تعالى إنما يتقبل الله من المتقين والغفران والثواب معود عليها قال الله تعالى ومن يتق الله يكفر عنه سيئاته ويعظم له أجرا أهلها هم الأعلون في الآخرة والأولى تلك الدار الآخرة نجعلها للذين لا يريدون علوا في الأرض ولا فسادا والعاقبة للتقوى ما معنى التقوى قال كتب الحبيب رحمه الله تعالى التقوى أن تعمل بطاعة الله على نور من الله ترجو ثواب الله وأن تترك معصية الله على نور من الله تخاف عقاب الله عباد الله ومن التقوى الصدق في الكلام واجتناب الكذب والوفاء بالعاد واجتناب القدر وصلة الرحم والابتعاد عن قطيعتها والتوقير الكبير ورحمة الصغير وبر الوالدين والإحسان إليهما وتربية الأولاد تربية إسلامية والحكم بين الناس بالعدل والإنصاف واجتناب الظلم والجور قال الله تعالى وإذا قلتم فاعدلوا ولو كان ذا قربى أدفع قلوبا أتركيك فاتوى جلال محمد أي رسول الله بإذن صلى الله عليه وسلم òun tó bá lùkú náà sọ pé ìbẹ̀rù ọlọ́wọ́ bá ó dọwọ́ kó wa ìbẹ̀rù ọlọ́wọ́ bá yìí òun ni àtọ́lẹ̀ tọ́lọ̀ sọ fún àwọn ẹni àkọ́kọ́ àtàwọn ẹni gbẹ̀yìn ẹ̀ka ìbẹ̀rù ọlọ́wọ́ bá yìí nígbà tí tà nínú ọ̀rọ̀

àwọn ẹnu olùbẹ̀rù ọlọ́run alu lórí ẹ̀dá náà ọlọ́run báyìí ọ̀rọ̀ ńlá tó tóbi ni àlúùlù ni tó báyìí orí ayé àti àkìyámà ọkọ̀ àrídì ìbẹ̀rù ọlọ́run ọlọ́run fi ní wàtàzáwájú fa záàdì tàkùwà ẹgbáradì njẹ́ ti gbáradì tó lórí jù náà ní ìbẹ̀rù ọlọ́run ìbẹ̀rù ọlọ́run ọba yìí òun lọ́lọ́run ọbí gbadé lọ́wọ́ ẹ̀dá o òun làdó àtọ́ ọba ṣe ọlọ́run owó tí ó fi gbà á irun tó ọba ṣe ọlọ́run ó fi gbà á sàrà tó ọba ṣe ọlọ́run ó fi gbà á àwọn tó ọba ṣe tó ọba gbà pẹ̀lú ìbẹ̀rù ọlọ́run ọlọ́run ọgbà wá àti tó ọba fi ìbẹ̀rù ọlọ́run ọba ṣe yóò sáfà ní ìlọ́ni ìnáma ẹ̀yẹ̀kẹ́kọ́ bá lọ́rùn nílẹ̀ lọ́tẹ̀kì. gbogbo bàdà tí ẹ bá ti láyé èyí tó náà ń gbà yìí tó bá wá látọ̀dọ̀ àwọn olùbẹ̀rẹ̀ náà. ìbẹ̀rẹ̀ náà bá dá ń sọ yìí òun náà ni máa ń mú yẹn ráforí jẹ ọlọ́run ní máa ń ti sábà bí tọ́lọ́run fi pa ìjẹni rẹ ọlọ́run wà lọ́yẹ̀ tẹ́kùn ilẹ̀ ẹni tó bá páyọ̀ náà yorùbá ń tẹ̀rọ àyìnbó sẹ́yìn ọlọ́run wọn pa àwọn àgùntàn rẹ pọ̀ wà yóò gbé mùláhù àjùrò yóò tún wá gbé ẹ̀sán rẹ̀ ẹ̀sán rẹ̀ yóò tún gbé ẹ̀sán tó pọ̀ yóò tún wà. ìbẹ̀rù òun lè máa fi jẹni gíga láyé àti lálùkìyàmà ọlọ́run dáàrú ẹ̀rí táwọn yìí. نجعلها للذين لا يريدون علوا في الأرض ولا فسادا yóò jẹ́ táwọn tó ń yí gbéraga lórílẹ̀ tó ń yí balẹ̀ jẹ́ wọn á ìbátu lè tẹ́kọ̀ wá ìka agbẹ́yìn ìgbẹ̀yìn ó dùn ó dùn bí owó ìgbẹ̀yìn adúmọ̀ àdúgbò àdúgbò ewúro ni fún gbogbo ẹjọ́ bá lórí payọ́ náà àbí wọn á ìbátu lè tẹ̀lé àwọn olùgbèrò náà àwọn ni wọ́n lé àtìkọ̀tà dáadáa. ẹ̀yẹ lórí ọlọ́run kí la gbà lérò pẹ̀lú bẹ̀rù ọlọ́run àwọn afáàmọ́ ní àtàkùn àwọn ẹ̀sìn tó ọ̀yà káàmù kan gàgá tó lè mú yẹn àti tó lè mú yẹn ní kí n mú ní tó lè mú ríbi ní kó kó rẹ̀ kó fún tó lè àmì àbá àmì àwọn sọ pé òun ni wọ́n ní ìtìkọ́rù àlùkọ́ọ̀yẹ̀ bí ìtìsáàlì àwọn àbẹ̀rẹ̀ ńlá wọ́n ṣì náà nìyẹn wà ní. oníkọ́ wá àlùkọ́ọ̀yà tí ó sọ kó bìbínú náà bí bìyẹ ọlọ́run pẹ̀lú pé kó ọrùn àtẹ̀lé àti ọlọ́run kó ti dìnnà sí tọ́lọ́ ní ìdìnnà sí. jẹun pé ìbẹ̀rù náà bá ní. ìbẹ̀rù náà tọ́lọ́run fẹ́ kó jìnà sí tó náà fẹ́ ní irú àti ìṣẹ̀lẹ̀ olùbẹ̀rù ọlọ́run kọ́ ọ máa sọ tọ́nà fẹ́ kó kẹ́nu ró níbi tọ́nà ọkọ̀ fẹ́ tọ́nà kọ́kọ́ tàbí òun náà sàlàyé pàbẹ̀rù ọlọ́run ó náà ní àǹtàràmẹ́lá bìtọ́ àti là kọ́ ọ máa tẹ̀lé tọ́lọ́run àlánúrí mìíràn lọ ṣùgbọ́n kọ́ ọmọ pé nǹkan yìí ọlọ́tọ̀ ọlọ́run ni ló jẹ́ kọ́ ọmọ sí. ọwọ́ á ń ṣe sáwùdù ثواب الله طونك يتولدون وأن تترك معصية الله قوت جنسية الله على نور من الله lérí ìmọ̀ lérí ìmọ̀ pé ọmọ pé nǹkan yí ẹsẹ̀ ní ló dé kó fi lẹ̀ sàkọ́ọ̀fù ẹ̀kọ́ ọ̀gá lọ tó ń káyà ìyọ̀ lọ tẹ̀lé gbẹ̀mí ọ̀hún èyí ń sẹ́sọ̀ náà láti fi kan ẹ̀sọ́ náà

kó ní pé tóun sọ òdodo kò sí rọ́mẹ̀ irú ẹni bẹ́ẹ̀ láwọn àgbèrè bẹ̀rẹ̀ lọ. ẹni tí bá ti ń yí rọ́mọ́ ọ̀rọ̀ tí ń sọ kọ́lá tóun náà ń sọ pé ẹbẹ̀rún ọlọ́run kì so ìbẹ̀rún ọlọ́run nínú ẹni bẹ́ẹ̀ kì so ìbẹ̀rún ọlọ́run nínú ẹni bẹ́ẹ̀ olùbẹ̀rún ọlọ́run òdodo yóò máa jáde lẹ́nu ẹ̀ yóò sì jìnà sí rọ́ olùbẹ̀rún ọlọ́run yóò máa pé àdéhùn kò ní máa jàǹbá àdéhùn. olùbẹ̀rù ọlọ́run yóò ní àmánà yóò máa sọ àmánà olùbẹ̀rù ọlọ́run yóò máa so ẹbí pọ̀ oníjàpọ̀ ẹbí olùbẹ̀rù ọlọ́run yóò kó àgbàlagbà lé ní ẹ̀wọ̀ tí ó fún lọ́wọ́ tó yẹ tí ọ̀pọ̀ jẹ́ àlàṣẹ̀yà olùbẹ̀rù ọlọ́run tó jẹ́ àgbàlagbà náà yóò máa láàánú ké ní dájú. kódà bọ́jú òbí níta àmọ́kòbí máa ń dà mọ́ wọn òbí ètò wa yìí kìí sẹ́sìn abáyé apákẹ́lẹ́ apákẹ́sí. kákẹ́mọ́ wá jọ ọ̀rọ̀ lérí káàdé máa sọ̀rọ̀ níbi tọ́rọ̀ ń lọ fún tí ọba máa sọ. ìbẹ̀rù ọlọ́run yìí òun náà ni yóò jẹ́ kí ọmọ lè máa ṣe dáadáa sáwọn òbí rẹ̀ méjèèjì kò ní kí ó ọmọ aláìgbọràn sí wọn ọlọ́run òun yóò jẹ́ káwọn òbí náà lè tọ́mọ nítorí tí ó fi rú fún láyé àti ọba ka ìlú tó kó sì mọ̀ kó wọn ti jẹ́ abá àmàlẹ̀ tọ́lọ̀ fún un torí gbogbo ọmọ tọ́lọ̀ fọ́ bì ọlọ́ni kó lu kọ́rọ́ rí wà kó lu kó máa tó àrùn àyà bì ọlọ́pàá nílé. ìbẹ̀rù ọlọ́run gbogbo ẹni tó bá fẹ́ dájọ́ láàrin àwọn èèyàn wọ́n gbọ́dọ̀ sí déédéé wọ́n gbọ́dọ̀ sí dọ́gbadọ́gba kò gbọ́dọ̀ sàbòsí tí àwọn ti wáyé léyìí torí ẹ̀yìn wọn lágbè gbogbo ọ̀nà sábà fi dìfẹ́ǹdì wọn náà láti dìfẹ́ǹdì wọn bẹ̀rẹ̀ náà bá dà mẹ́ bẹ̀rẹ̀ náà bá ní ká lójú ọ̀rọ̀ lẹ̀ káwá gbọ́dọ̀ lọ síbò ọlọ́wọ́ bá ní àbí tí ó dájọ́ kó ti mọ̀ pé ògidì ọ̀rọ̀ ni kó sì yíjú ọ̀rọ̀ padà nìyẹn kí àwọn ọba àlejò ọlá ní wọ́n ìgbà kúntùn fàáyìlù tẹ́ bá fẹ́ sọ̀rọ̀ sí èyí yòówù tẹ́lẹ̀ tó bá tẹ́lẹ̀ ẹ ti gbọ́rọ̀ láti ọ̀dọ̀ mr a ẹ ti gbọ́dọ̀ mr b ìtẹ́bà sọ̀kẹ́ ẹni fẹ́ sọ déédé ẹ̀sọ̀ déédé o wà láwùjá dàda kò bá kó dàbá pé èèyàn tiẹ̀ òun tó yóò mọ̀ fún òun ló lẹ́bi. sọ́kùn àti pariwo bẹ̀rẹ̀ ọlọ́run sílẹ̀ yóò ti mẹ̀ kìí sọ̀rọ̀ nìkan. ọlọ́run wa ni yá ayé wa lẹ́sìn ní àmọ́nù ẹ̀yin mú mi yóò dodo. kúrò ọ̀wà mí nà bẹ̀rẹ̀ kristu ṣùwàdà àlìlá. ẹ̀yin tẹ́ bá jẹ́rìí ẹ̀dùn nídìí ẹsẹ déédéé o ẹ máa sábòsí o wàláwò àlá àrùn bùsì kù kódà fẹ́ bá jẹ́ ìlérí ara yín pé á ah, lágbájá báyìí ó lọ gba owó kan lọ́wọ́ wọn báyìí báyìí kò dí fún un ah, bẹ́ẹ̀ ni mo gba ẹ̀ dí fún un ó jẹ́ ìlérí ara yín. ẹ̀sọ́ ẹlẹ́tọ̀ọ́ tó bá lọ́dọ̀ yẹ wọ́n sì gbìyànjú sí fi rinlẹ̀ bẹ́ẹ̀ lóòótọ́ wà lọ́dọ̀ rẹ̀ má sábò sí pé rárá o kò ní nǹkan kan lọ́dọ̀ lọ. ó ní wàláwà alá àǹkúsìkùn kọ́nà tó bá jẹ́ lérí ara yín ámìlúwà nílé àbí lérí àwọn òbí yín. rà tó lágbájá kọ́dà ọmọ rẹ̀ wà ń bẹ̀ ńgbà mo gbówó yìí fún ó wá pe ọmọ wa kọ́ ń gbé lágbájá ọmọ tí ó ṣe déédéé bẹ́ẹ̀ ni mo wà bẹ́ẹ̀ tó náà ló sọ kódà jọ báyìí o àsìkò báyìí o ọmọ tó bá tẹ̀lé o kéde pé kò ṣe dáadáa sóbì ó ṣe dáadáa sóbì ni torí kọ̀ọ̀rọ̀ náà òbí lọ́wọ́ lórí ìbàjẹ́ ọlọ́dẹ àwọn ìwà àgbẹ̀dẹ àbọ̀dún méjèèjì lọ jẹ́ ìgbé wọn lórí ẹ̀mí jẹ́ ìgbé wọn ọlọ́dẹ ẹ̀kọ́ ló ṣe déédéé wọ́n lé akọ̀rọ̀ bíi àti mọ̀lẹ́bí ẹ gbọ́dọ̀ tó dédé pẹ̀lú ẹ̀ níyà kọ̀ọ̀kan níyà àwòrán ìrọ̀lọ́lá àwọn àmìlú tẹ bá wò pé à tẹ bá mọ̀ sọ pé nìyẹn ẹni tó lówó kẹ mọ́ bá yẹyẹ rẹ̀ àbí à tí ò ní kẹ ọlọ́run ló ní ìdìbò kún yẹn lọ́wọ́ ọlọ́run ló ní dúró sí gbogbo ẹ̀fìn yẹn lẹ̀ ẹ̀yin ti bó yẹ kẹ́ ẹ ti yìn torí pé èyí ìjọ wa ní àgbọ̀dọ̀ gbé àpójú ó ti gbogbo ọ̀nà láti kún lérí ìbàjẹ́ àà ìfẹ́ mú ni. ọ̀la tẹ̀síbí ìhàwà ẹ̀mọ́ tẹ̀lé fẹ́ mú ọlọ́run sọ àyà ni o. a ń pa lílù àní ẹsẹ̀ ẹsẹ̀ dọ́gbadọ́gba ẹsẹ̀ dọ́gbadọ́gba wà ṣẹ̀bá tẹ̀ ọ̀rọ̀ kó wà tó lílù tẹ̀ gúrí kò níbi ọ̀rọ̀. فإن الله كان بما تعملون خبيرا gbogbo tẹ́sí ọlọ́run gbogbo yín làbá rí gbogbo ẹ̀ lọ́lọ́run bá rí èyí tẹ́ ń pèsè pèrò lóru èyí pé ká lè rí sọ gbogbo ẹ̀ lọ́lọ́run bá rí kò sí nǹkan paná bọ́lọ́run bá bẹ̀rẹ̀. ẹni tí ó bá bẹ̀rẹ̀ lóru òun yóò ṣiṣẹ́ lọ sí ìgbésẹ̀ àwọn aráyà rẹ̀ gbogbo àlẹ́ làá mọ̀ lọ́lọ́run bá rí.

mọ wo ariwo ọjà èyí tó bá jẹ òṣìṣẹ́ ọ̀rọ̀ tó jẹ tẹsí gàgàn wọn ojú wọn tẹ́lẹ̀ mọ wo ariwo ọjà. ọlọ́wọ́ bá ní wàhánà hánà fìrọ́ọ̀dì mùtẹ̀kìmà fàtẹ̀bìrù. ọlọ́run ojú ọ̀nà tèmi sọ́tọ́ ni o ìlànà ojú mi ni o òun ni ẹ tẹ̀lé wàlá tẹ̀tẹ̀rì òṣùwù lẹ́fẹ̀tẹ̀ fọ́ọ̀rọ̀ ọkọ̀ mi kò àrùn torí ìyàsọ́tọ̀ ìyàsọ́sọ̀ rẹ ti bọ́ sójú ọ̀nà èṣù ẹ ti sọ nínú ọ̀nà ọlọ́wọ́ bá tààrà ni kò wọ́ kò sì ìyàsọ́tọ̀ kọ́ ìyàsọ́sọ̀ tààrà lẹ́tọ̀ lẹ́bi lọ́dọ̀ ọlọ́wọ́ ذلك وصاكم به لعلكم تتقون ọlọ́run nílé ilé àsọ́ọ́lẹ̀ tọ́lọ̀ ń بارك الله لي ولكم في القرآن والسنة ونفعني وإياكم بما فيه من الآيات والحكمة أقول ما تسمعون وأستغفر الله ولكم من كل ذنب إنه هو الغفور الرحيم الحمد لله رب العالمين والعاقبة للمتقين ولا عدوان إلا على الظالمين وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه بإحسان إلى يوم الدين أما بعد فيا عباد الله اتقوا الله في جميع أحوالكم وإن تقوى الله خير ما انتصرتم به في حياتكم وتزودوا لما وتزودوا به لمعادكم واحفظوا وصية الله لكم في أولادكم فإنه من أعظم أماناتكم قال الله تعالى وتمرينهم لأماناتهم وأعهدهم راعون وقال الله جل ذكره يا أيها الذين آمنوا كوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون ẹ̀yẹ lóṣù ọlọ́run ẹ jẹ́ ká pààyà ọlọ́run ní gbogbo ìṣesí tàbá wà a wà ní alágbára ni ká má bẹ ká má wà ní agbára wà lọwọ wa ní káfíńkì gbogbo ìṣesí wà. kámọ̀ bẹ̀rù ọlọ́run bàbá ọba nìjọ́lá kámọ̀ pé ìbẹ̀rù ọlọ́run òun ni nǹkan tó lórí jù tí máa ń jẹ́ ròyìn tí yẹn máa ń rí lára ọmọ ìlú ènìyàn láyé yìí òun nìkan tí yẹn máa ń pèsè kalẹ̀ fún àkìyá mẹ́rin ẹ̀yin mọ̀mí ní òdodo ẹ mójútó àsọ́rí ọlọ́run tó sọ nípa ọmọ ọlọ́run yóò sí ìfòhùn mọ́ sí àwùlà àdínkù. ọlọ́run sọ àgbọ́lẹ̀ fún yín nípa àwọn ọmọ yín àwọn ọmọ yín dọwọ́ yín ẹ àwọn ọmọ àwọn ọmọ yín. ọlọ́run bá yá ayé ọ̀nàdí náà àmọ́nù ní òdodo kú àǹfùsàkùn wà àyíkùn náà. wàkóòtò àdáhùn wa ṣìyà iná tọ́já sí pé àwọn èèyàn ni wọ́n máa fi kù ìyàtọ̀ kúta jù ìyàtọ̀ ni wọ́n máa fi kù náà. àlẹ́ ìhàmẹ̀lẹ́ ìkẹ́kọ̀ọ́ ìlàgbò ṣìyà. àwọn tí wọ́n ń wà bí náà yìí àwọn tí wọ́n ń sọ tí wọ́n mójútó ó ní kò sí ọ̀nà tí ẹ̀rì gbà sá àwọn mọ̀láyà tí wọ́n ní paláyà tí wọ́n ní agbára kò lẹ́nu lè dákùn wọn. àwọn mọ̀láìkà yìí láàyè sóòlà lọ́hà na àmàrà hó àwọn ìkarùn yìí oríṣẹ́ náà ọlọ́run kò ẹ̀já tá a já náà bá bá ọmọ tẹ̀lé pé àwọn ọmọ yìí àmọ́nà ni wọ́n jẹ́ fún wa àmọ́nà ni wọ́n jẹ́ fún wa bá ti ara ìlú pé walladhina hum li amanatihim wa ahdihim ra'un àwọn tó já sí pé àmánà tá a fi tì wọ́n ní ara àmánà náà lọ́mọ wa wọ́n mójútó wọ́n mójútó òmí ní mójútó ọmọ ìmójútó náà ni pé ẹ̀sìn yìí ẹ gbọ́dọ̀ ọmọ. ìwà máa wúrú àfa wo ni a fi kí ni láàmú lọ sódò rẹ̀ àfa wo làwa kan lọ sódò rẹ̀ ẹ̀gbọ́n àfa kan bẹ wọ́n máa ń yíyàn lórí ni ẹni tó bá fẹ́ sọ lọ́wọ́ dé ẹni tó bá rí ẹni tí ó ní kó ṣe yẹn òun ni ó tún máa pa ẹni yìí àánú wọn وعند الله تجتمع الخصوم gbogbo ẹjọ́ tó bá dájọ́ gbogbo ẹjọ́ bá dájọ́ láyé ń bí tó sì ẹjọ́ ẹjọ́ dá gbogbo ẹjọ́ tó bá dá láyé bí àtò dáadáa ti hàn wàlá gbogbo ẹjọ́ tó dá láyé ń bí ẹjọ́ fámìlì ni ẹjọ́ láàrin ilé ni láàrin ọkọ ìyàwó ni ẹjọ́ kóòtù ni gbogbo ẹ kò sí ìtàn ní tó dáadáa ti hàn tó dáadáa ti hàn ẹni tó bá wá dúró ìlú tó dúró kùrò ẹni tó dúró lédè tó jára mọ̀ sí ọlọ́run ojú yóò kújọ olókùrọ̀ rẹ̀ yóò rọ̀ tó kúlẹ̀ nǹkan ọ̀hìn tó bá ti yóò tù gbàgbó dẹ́kun kiri lọ́bẹ̀ o. kókàlù jáde rẹ̀ nínú àrùn ìtàkùnlọ̀ wọ̀n dáhùn lóru náà fún mọ́ ọ́ jẹ́ abájẹ́lẹ̀ rọ́ọ̀dì wọ́n tẹ̀kùn lọ́wọ́ ẹ̀yin mùmíní ẹgbẹ̀rún ọlọ́run kó kálukú kó wo tí ó sì síwájú fàtì àmọ́ gbogbo sẹ́ǹsì ọlọ́wọ́ gbárí o kéèyàn ọmọ bìtì náà àwọn ọmọ látara tó ń fẹ́ sẹ́sìn ẹ̀sìn tí ò jẹ́ tuntun tí ó sì ṣe bẹ̀rẹ̀ ìgbà tó ń gbé àwọn àfa àkẹ́ àwọn ẹni wọn ti pọ́ǹtì ọ̀gá wọn ti fún pọ́ǹtì ọ̀gá wọn ò yí àbí látara pé ha irú ilé ìbátan di kìíní ó lè padà kó sí ìyá rẹ̀ nínú gbogbo ọ̀nà táǹgbà àríjẹ oyè tí ọ̀pọ̀ ẹ̀ wọ́n wà á bí nínú wọ́n wà á bá àwọn ènìyàn ló kọjẹ́ gbogbo nìkan ni mo ò lè yẹn tó lè máa bára wọn nítorí kìíyà gbàtí ẹ̀ bá ń gbé àpò ní sẹ́gbọ̀n fún bẹ́ẹ̀ ní àrùn sínú àwọn takòjá àbùkù bá tó ní ẹgbẹ́ àpò ìfúnlẹ̀ kama bí kama bí ìkúnlẹ̀ mi kálọ́mọ mi rẹ̀ fẹ́ tó bí tọ́wọ́ ajẹ́ rẹ̀ fẹ́ tó ní kò ìkúnlẹ̀ náà ni ṣé ọ̀nà tí àwọn gbà kó mọ wí yìí sọ́nà tí ò bá mọ̀ ha nítorí ìkúnlẹ̀ lásán lọ́mọ olùwà ti kí ni yóò bí a máa parọ́ pátápátá àmàyà ọmọ tí wọ́n fara jà tí wọ́n fara jà tí wọ́n fara jà. kájẹ̀wá kára ní ìpínlẹ̀ náà ni irọ́ lábẹ́rẹ̀ nípa ká ní ìpínlẹ̀ náà ni ẹ̀wọ̀ ìrùkẹ́ lára ọmọ yìí kò lẹ́rù ìdí ayé àti ọ̀rọ̀ wa ni wa tó wúlò o ṣùgbọ́n torí ààyè tó wà ló ti sọ ṣùgbọ́n ó wúlò olùfẹ́ sọ̀rọ̀ náà fún gbogbo àwọn tí wọ́n bá ń ta ọmọ nítorí ìpínlẹ̀ ká nítorí ìpínlẹ̀ ìpínlẹ̀ tí wọ́n ti fẹ́ bẹ̀rẹ̀ alájà àgbà ti sọ fídíò wọn ń bẹ̀rẹ̀ kí wọ́n tó ń kólẹ̀ àtẹni tí wọ́n ń kólẹ̀ fún gbogbo ilẹ̀ ẹ̀rù tí wọ́n di ọlọ́run ìmọ̀ ẹ̀rù tí wọ́n fẹ́ àyọ́tí eh, ìpínlẹ̀ kan olùgbàgbé ara ọmọ bàbá kàmẹ́lì àlùgbà gẹ́yàbù tó àwọn èèyàn sọ fún àbálá ìlọ́pọ̀ òkè káwọn ológun wọn sọ káwọn mẹ́sì àgbè tuntun lé mi ẹni yìí wá ń sọ pé tọ̀ ó ní ọmọ bẹ́ẹ̀ tó wò ní ọmọ òun náà òun ní ìpínlẹ̀ wọ́n lọ́jọ́ tó kúnlẹ̀ lọ́rùn mo dìde mi ìgbà gbogbo gbòkì ó ní ara àwọn kan nínú àwọn ọ̀gá yéṣù lọ́wọ́ pé òfin bàbá ṣé kọ́mọ ní ọmọ kúnlẹ̀ lẹ́sẹ̀ ni àdúgbò ọmọ wúlò inú ọ̀fẹ́ kó wúlò ẹ máa bẹ lọ́rùn kọ́nà ní ọmọ yẹn wúlò ẹ̀fọ̀rọ̀ kúnlẹ̀ lẹ́sẹ̀ ó ló sì wúlò lóòótọ́ ó ní ìgbà yàrá wúlò tó wúlò gẹ gbogbo àbúrò rẹ gẹgbà dáná láwọn ọmọ àti èdò jáàbù owó ọkọ fún wọn. tó wá ń sọ fún ọmọ tó wá tọ́jú rẹ̀ pé tó àmì ẹ̀mọ ìrìn dáàmú ẹdún ẹdún ní àmì ẹkúnlẹ̀ ẹ̀ta wúlò ẹ̀ta wúlò ni wọ́n fẹ́ nínú. ṣùgbọ́n èyí ọ̀rọ̀ tó lọ dá lóòótọ́ ìná tó bá tún dé àárín àwọn èèyàn wọn wọ́n ìsàkọ̀ láwẹ̀ láṣà yá kọ́ọ̀lù ẹ wá ti dọ́dà ẹyẹ wọn yà àwọn àtàntà wọn yà ń tẹ̀yà bí wọ́n ti ẹyẹ ni bí wọ́n ti mọ̀ sí ni bí wọ́n ti mọ̀ sí ni gbọ́rọ̀ rẹ̀ yí ọ̀rọ̀ tó wúlò ní gbogbo òbí bí bá ń gbogbo oúnjẹ wọlé ibi òkúnlẹ̀ káàdì kúnlẹ̀ lásán ni wọ́n kì sí kúnlẹ̀ lásán ṣé kọ́mọ ọmọkúnlẹ̀ rẹ̀ fẹ́ ni àbí kọ́mọ owó lóòrù fẹ́ bẹ́ẹ̀

à ń mú gbólóhùn àti kíní lọ́la ìjẹgbẹ́ lọ́kùnla síbí àwọn akíní ti wá dájọ́ lọ́rẹ́ ti máa dorí gbólóhùn tó fún kí ó sì dẹ́ta ara àbòsí ara àbòsí òun ni pé kéèyàn mọ̀ pé àwọn nǹkan ń bẹ àmọ̀ wọn lára ti jù àwọn nǹkan ń bẹ àmọ̀ wọn lára ti jù ṣùgbọ́n torí pé wọ́n ti tó jù wá káwá máa gbé ìdájọ́ àwọn aláṣejù yẹn káwá máa gbé fáwọn ọ̀rọ̀ ẹgbẹ́ àbòsí ni gbogbo wọn bá lọ́kọ̀ọ́ pàdé wájú ọlọ́run gbogbo ẹjọ́ tá a bá dára yìí ọlọ́run kò tún dára sí ara nítorí ẹ̀ níta fẹ́ sọ fún wọn ọlọ́run wá ìdá kó tó fàájì gbogbo tí ń lọ ní gbòòrò ìwọ́tọ̀ bá mà jẹ́ ọ̀rọ̀ nǹkan tó ké yìí tó lè mọ̀ sí ni pé tọ́ gbogbo ẹni tó bá jẹ́ alábòsí

wọ́n náà bínú ẹnìkan wọ́n náà fi ń sọ sí ọ̀dà olóòní wà láàyè jìrì màá lẹ́kùn ṣànà àánú kọ́wọ́rí àlà àlà tàdínù ẹ má jẹ́ kí ìkórira ẹnìjọ kan èèyàn kan ẹ má rẹ̀ kó tì í pé kẹ́ ìdílù wà lákọ̀rọ̀ kò lè dákọ̀ òun ni ó súnmọ́ bẹ̀rẹ̀ òun ìbẹ̀rẹ̀ ọlọ́run wa torí ẹ̀kọ́ lọ́wọ́ kó kábẹ̀rù ọlọ́run níbi tá a máa sọ kábẹ̀rù ọlọ́run níbi tá a gbọ́ kábẹ̀rù ọlọ́run níbi tá a máa ṣe abẹ́rẹ́ ọ̀rọ̀ wa ìjọba kó ti wá nínú àwọn àlùfẹ́kì àwọn ìbẹ̀rù ọlọ́run kó bẹ̀rù ọ̀rọ̀ wa kó ti lọ kọ́ wa ìbẹ̀rù ọ̀rọ̀ wa kò ní sákà máa fi pé ọkàn ìbẹ̀rù ọlọ́run bá àbá àkàtì wọn sọ ìbẹ̀rù ọlọ́run bá yóò máa hàn níbi ọ̀rọ̀ sísọ wa yóò máa níbi tá a bá ń ṣe ọlọ́ba kí o ti wá nínú àwọn ìbẹ̀rù ọlọ́run kó jẹ́ ká lọ́kọ̀ọ́ கூறுவோம்